down. Mm, baby. Ah, that's better. How are you? That's nice. Oh, can wait here. Hello, guys. How are you? How are you? Okay. Kí ló ń sọ àlá? Yes, mo ń gbọ́dọ̀ wọn. <laughs> Ó dà ẹ̀fọn ló mú. Mo ṣàmùkú mo ń gbọ́ nǹkan kan ṣáà rí. Eh? Àti ọ̀pọ̀lọpọ̀ ìlú yẹn ló jẹ́ kó sèǹtì <laughs> that's nice. ẹ eh, ṣé wà lọ́wọ́. Ah, ah, pàtàkì ó yẹ ká láàánú ọmọ ó yẹ ká kọ́ mọ́ gẹ́gẹ́ ẹ̀yìn adìyẹ tí yóò fọ́ ó ń bọ̀ wá dòròmọdìyẹ òròmọdìyẹ tàṣà ògbó. mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí business mi. mi ò fẹ́ ta provisions mọ́ aṣọ lóhùn mi tá à ń sìn. ọjọ́ wo ló ti ń ro gbogbo yẹn. ó ti ṣe díẹ̀. ẹ̀rọ kí ló ṣẹlẹ̀ sí provisions tó ń ta. ó kò tiẹ̀ ti sún mi ni àti pé aṣọ ni gbogbo àwọn ọ̀rẹ́ mi ń ta nǹkan tó wèmí náà tán sí ni. ṣé owó kékeré lòrò pé wọ́n fi ń tẹ ṣe wọ́n fi ń bẹ̀rẹ̀ sí aṣọ. mo mọ̀ pé owó kékeré kọ́ torí ẹ̀ ni mo ṣe fẹ́ suggest bóyá kẹ́ bá mi gba lóhùn níbi iṣẹ́ yín tí bá máa fi travel bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta máa rú yẹn dá padà. lóhùn. Hmm. bí èrò wa lówó tó bá wà tí n bá rí bíi four million naira máa wà òkè. four what four million. náà hmm. ò dẹ̀ fẹ́ ni pè báyìí no ah nítorí four million tó dárúkọ ẹ̀ sìn ọ́ mọ̀ pé gbọ̀ǹkan ló ní level ni ṣé level mi ti tóbi dé wọn fún mi ní four million naira ni wọn lè yá mi ní four million náà. ẹ ṣáà bá mi wá owó ṣe bá mi wá owó tẹ̀mọ̀ pé ó máa tó mi ṣe bísíǹsì ẹ bá mi wá yá ṣe gbó ìjọ́njú ọlọ́run. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ṣé ti gbọ́? Ṣàánú mi ọkọ mi. Business provision yẹn ó ti sú yín. Doyin. Yes, dear, I'm on board. Down now, time to door. O oh, ní bílí pé mo fẹ́ gbàgbé tíkẹ́ẹ̀tì àti passport mi. Ẹ kò lè ṣe bí àdéhùn particular mọ́tò kọjá ní airport. Ṣo tí mo Okay. Ok. Ìjọ wa ni dídé she's Saturday àbí Sunday? Eh, Sunday ni màá dé sí Naija, but Saturday ni màá kúrò lọ. Tí bá ti fẹ́ bọ́ọ̀dù lọ́hùn máa gbé ẹ̀. E. Ok, yóò you nítorí pé lè tẹ̀wá bá gbẹ́rù ẹ̀ ní kò tí n ti mọ̀ báyìí ẹni ká fagbó sọ̀rọ̀ fún mi gbogbo wa mo lu ẹni bí bọ́lẹ̀ kájà rẹ̀ kíkà ìmọ̀ bẹ́ẹ̀. má miss me jù. èyí tó wọ̀ Hello there. Hello there. What's in ń bọ̀. hello ẹ káàsán ah ẹ káàsán o mo wà aláfẹ́ mo wà Eh, ah olúwa ṣeun olúwa ṣeun màmá bọ̀ ń sìn ẹ ṣé gan mo dúpẹ́ o adúpẹ́ fọ́nà ẹ ṣé ọkọ mi àwọn tájọ lọ sí Dubai tájọ kágò ẹrù alátọ̀hún àwọn náà pè mí sí wọn ní ẹrù wá ti dé látàárọ̀ pé kí n máa bọ̀. Ah, that's nice ẹ kí ló wá ṣe báyìí sìn. n máa lọ bá wọn ni <laughs> káyé ti gbà kíákíá ni. ẹ kò sí problem kí ló ṣe náà. mo ti dárò mo ti dárọ̀ àwọn àjọ kẹ́gbẹ́ ẹrù wá sí nàìjíríà wọ́n ní wọ́n ọ̀rẹ́ ẹrù wá mú ọ̀rẹ́ kìíní. kí ló ló ṣe. mo láwọn kan tí wọ́n fi fake receipt àti fake document gba gbogbo ẹrù wa lọ. ọ̀rọ̀ ìpara làwọn ẹgbẹ́ ẹrù. wọ́n ló kọ́ síbò wọ́n ló máa ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ọmọkùnrin dé ni pé irú òṣèlè lọ́dọ̀ òun rí òun ò rí tó ti ń ṣiṣẹ́ yìí ó pọ̀ ah! ó dárò dódódódódó pé kan ẹnìkan lè ṣe ayédèrú ìkan fi gba ẹrù tó ah ẹrù tí ẹnìkan náà àbí gbogbo ẹni tẹjọ kágbó ẹrù. gbogbo wa pátápátá ni. gbogbo yín. wọ́n là rẹ̀ rù wá ẹ̀rù wá ní gbèsè rẹ̀. ẹ kí náà aṣọ pé ó fẹ́ ṣẹlẹ̀ sẹ́nu sí ṣé wọ́n máa báyé wọ nàbí báwo ni. wọ́n ti gbẹ́rù wọ́n ti lọ ìrísí ah. tí bátàlì alẹ́ ah, mo dárọ̀. mo e dárọ̀. two point five million gbèsè lélẹ̀ gbèsè gbèsè lélẹ̀ yìí kan aládẹ sọ̀rọ̀ fún mi tó ara sọ̀rọ̀ fún mi tó my god. mo ní I don't really want to marry you. Alada. Ẹ sọ fún ìtura. Ẹ sọ fún ìtura. Gbèsè ńlá. Ọjà. Daddy, you're coming. <coughs> Ah, ẹ jọ̀ọ́ bínú mo dé ọ̀dọ̀ secretary sí fún mi lẹ́tà yìí sá kò lè yé mi dáadáa. ẹ eh, kí wàá ló ṣẹlẹ̀. wọ́n sọ kọ́ terminate appointment mi <coughs> truly appointment ti wà terminated nìyẹn. á ah, kí ló ní mo ṣe. ṣé ẹ̀yin ò mọ graffiti nǹkan tẹ́ ṣe ni ẹ mọ̀ wà tẹ́wù ẹ lọ sínú account customer ẹ lọ mú owó olówó without the consent of the bank without the consent of the management illegally ṣé ká ní pé bóyá rí owó yẹn dá padà ẹ̀rù bóyá smart ọlọ́run tó fẹ́ mú yín lónìí kẹ́ má rí dá padà definitely kò ń ṣalákọ̀ọ́kọ́ yín rí ẹ ti ń ṣe tipẹ́. rọ ọlọ́run bá mi wà láì mi bá mi àkókò tí ọlọ́run kò sọ pé ọ̀dọ̀ mi ló máa gbà níyàn. Oh, anyway as you can see ni pé kò ń ṣe personal decision ti tèmi ni management ló decide and there is no going back on that i can't upturn the rule of the management I'm sorry gan any nice day kò wá sí nǹkan tó lè ṣe fún yín at all kò sí ah, god. àrùn sí ni àbí àtọ̀run wá lè yí àbílù ní àbáṣà sí tílé adùn wá di kóró. kí ló wá kó sí báyìí ìwọ náà mo lójú ẹ wá ọ̀nà wo lọ̀tá tún fẹ́ gbà yọ sí wa báyìí ọkọ mi kí la wá fẹ́ ṣe báyìí. kí la wá fẹ́ ṣe kò sí ìwà náà fẹ́ ṣe wọ́n ti dá mi dúró wọ́n ti dá mi dúró kò sí nǹkan kan tí mo ní lágbára láti ṣe èyí mọ́tò wọn ti gbà nídìí mi mo dẹ̀ bẹ́ẹ̀ ló mọ̀ pé òṣà mọ̀ pé bíta wàyí náà fi ṣe quarters ni in fact a gbọ́dọ̀ di weekend níbí. Eh? tí a bá di weekend bẹ́ẹ̀ ọlọ́jẹ́ kọjá ká mú pin jáde ni. mi lè rí kọ́bọ̀ gbà lákàntì mọ́ bó ṣe wà yẹn wọn náírà báyìí mi lè rí gbà. I don't know. ibo làwọn afẹ́ lọ gọ́gọ́ báyìí. èmi ti sáré sọ́tún mo lè sáré sọ́sì ń bá létútù nìkan tí mo rí mo ṣàpè ọ̀bọ kan tó àlẹ́gbẹ̀ẹ́ mẹ́ẹ̀ kó bá mi wá just a eh, single room apartment tá a máa ṣe wà náà ká ṣe mẹ́ẹ̀ ká tẹ̀sí máa má lè dìbẹ̀ yẹn single room kìíní. yes single room yàrá yàrá kan. àbí. face to face gbogbo wa báyìí inú yàrá kan. wúmà yóò dà pé òun mọ nǹkan tó wà nílẹ̀ arájà rẹ̀ kí la fẹ́ ṣe bó la fẹ́ gbé. màá lọ máa gbé inú yàrá kan one room ah olóhùn dé kí n rà padà sẹ́yìn èmi ò lè gbé one room o mi ò lè gbé one room o. kéèyàn wà kó tẹ máa ṣe sí ni gbé one room pẹ̀lú gbogbo àwọn ọmọ irú ayé wo ni. mo mọ lórí pé èmi ò mọ tó ń ṣe yìí òmò òmò òmò tó òmò tó ọ̀hún kan rárá kò yẹ tàbá pẹ́ ju mi táwa yìí gan àfàìmọ̀ kọ́ máa tọ́ òun wọ́n á ta àmọ́ gbòǹkan tó wà nílé ní kàtìkàtì olóhùn lè gbowó lò wọ́n fún aláìlábẹ́ bíríìjì gan ó jẹ́ o gbà. ẹ ṣe mọ́ mi ẹ pẹ́ fún ọmọ ọjọ́ yẹn dalẹ́ mọ́ mo mọ̀ pé bí òjò ọ̀rọ̀ kan àbí méjì lọ dóyà um, ti sọ fún yín nípa gbogbo tó ṣẹlẹ̀ sí wa. ó ṣàlàyé fún mi ṣùgbọ́n lágbára ọlọ́run mọ̀ pé gbogbo òkú lọ́yìn lọ́lọ́run máa dá padà fún mi. nígbà tí gbogbo wa rí bó ṣe rí mo wá pinnu lẹ́mìíràn mi pé the little money kan tí ó wà lọ́wọ́ mi nítorí pé létà wà yẹn a lè wọbẹ̀ mọ́ àwọn iléeṣẹ́ wa náà níbẹ̀ wọ́n lè ti ní pé ká kó ń bẹ̀ in fact mo fi gbogbo ẹrù mi mo fi há káàkiri káàkiri ni. wọ́n á ní ọ̀dà kò burúkú jẹ́ kí n lọ gba ìyàrá kan kémi àtọ̀wọ̀n àtàwọn káṣí wa ń bẹ̀ náà fúngbà díẹ̀ bí ìyàwó mi ṣe fi àkẹ́kọ̀ọ́rí ni kò sí nǹkan tí o sọ tó in fact o bínú kò wájú mi ni. Ah, ó ṣe wọn ọmọ mi tó wá fi tó mi létí o kó àpọ́nlé aṣọ ìwọ náà ò ní fàyà yàrá kan kéré ẹ́ eh? ẹ fẹ́ gba yàrá kan àtiwọ àti ìyàwó àtàwọn ọmọ tẹ bá wá fẹ́ ṣe nǹkan ńkọ́ sójú àwọn ọmọlẹ tí màmá ṣe ni. mọ́mí gbogbo nǹkan tá à ń sọ yìí fúngbà díẹ̀ ni màá. Ah, wo má jẹ́ ń tàn ẹ́ jẹ́ kémi gbà yẹn mọ̀ràn ìmọ̀ràn tèmi rèé o kí wọ́n lọ gba yàrá kan kó wà ń bẹ̀ kíyàwó ẹ̀ náà máa gbé pẹ̀lú mi ń bí báyìí àbí kí lo lérò. àwọn ọmọ kò sí wàhálà fáwọn ọmọ ibi ilé ọ̀hún náà lé àwọn ọmọ oníṣòro ń tiwọn. kòrónà ó dá ọkọ mi sùkárì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ bàbá yẹn kò tiẹ̀ tó jẹ nǹkan kan náà. ṣe ten thousand ìyẹn lè bá ti sọ ó dà máa ní kan mu wá ẹ ṣe ẹ ṣe ó dà mọ́ ilé ó jàre bàbá mi ṣé dáadáa ni gbogbo ilé ń kọ́ tó àwọn ọmọ mi kọ́ bẹ̀ ṣé dáadáa náà wà. ìyá yìí ni mo á wò ó ó tó bí ọ̀sẹ̀ kan sìn tí ó ti sọ pé òun bá wo àwọn ọmọ tí àlẹ́ rẹ̀ àwọn ilé ń béèrè ẹ̀ ní gbogbo ìgbà bá ní pé kí n débílẹ̀ ní pé kí n wá béèrè pé ṣé kò sí o kò dẹ̀ wá sílé báyìí o jíjẹ mímu tẹ máa jẹ náà nǹkan tó bá jáde lọ náà nìyẹn ẹ kí la fẹ́ ṣe sí báyìí. ẹ tó bá kàn dé ẹ̀kan bá mi sọ pé mo bèrè ẹ̀ sílé ṣá. ó dà òbúrò sọ fáwọn ọmọ náà pé bọ́n ṣe máa jẹ bọ́n ṣe máa mu ló bá lọ. òbúrò mà ó dà bọ̀ ó dà bọ̀ ọkọ mi ó ṣe. báwo ni ṣé dáadáa ni. àdúpẹ́. ó ṣe wá ṣe báyẹn ẹ o ò tiẹ̀ sọ pé máa wè mí àtàwọn ọmọ ara àtọ̀. ẹ má bínú sí mi èmi ló pọ̀ lẹ́sẹ̀ mi ẹ̀jọ̀ nítorí ọlọ́run mi ìbá tí wàá yọjú sẹ́yìn àti àwọn ọmọ yẹn àmọ́ mo promise ká tó rí ìparí oṣù yìí máa yọjú sí yín àwọn ọmọ mi ń kọ́. àlàáfíà náà wà àlàáfíà wàhálà àwọn náà ló pọ̀ ní mo ṣe ní pípín wá wọ̀ ẹ́. ẹ bá mi kí wọn ẹ ní kó má bínú pé máa yọjú sí wọn ní ìparí ọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run All right. It's okay. care. Ah, káàbọ̀ ọkọ mi kó àtàárọ̀ pẹ̀lẹ́ ah, ó pàdé ọkọ ẹ mo pàdé ẹ ṣáà ń sọ rádaràda lẹ́nu àwọn ọmọ mi ń béèrè mi kinní kan kinní kan mo ṣáà ní kó gbogbo mo ti gbọ́ pé màá wá rí wọn tó bá di next week. ohun tó sọ ńgbà tó débi náà nìyẹn o ẹ àmọ́ Dóyin ṣé kí bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ ìjẹ́wò ní pé ọkọ ẹ báyìí kò sọ fún pé o ti lẹ́ni tó ń fẹ́. màámi ṣé rọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ ṣá. kí ló dé tí ò ṣe sọ. Ah. Ah, ah, òun náà lè mọ ibi tó máa rìn sí á wá ìyàwó mi tó máa fẹ́ nígbà tí wọ́n ti lẹ́lòmíì tiẹ̀ èmi ò fẹ́ kéèyàn rí mi bí ìyá burúkú o. ó dáa mo ti gbọ́ màá sọ fún un àmọ́ àwọn ọmọ mi ń kọ́. kí ló ṣe àwọn ọmọ ẹ ṣó máa ní o máa wá àwọn ọmọ ẹ ni kò lè sọ bẹ́ẹ̀ bó tiẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn ayaba wa dá sí ni kó fẹ́ yàwó ọgbọ̀n lé ní kò lè ní o máa wọlé wá wo àwọn ọmọ ẹ kí ló fẹ́ fi kún. ẹ ṣe màmí màá tètè wá bí mo ṣe máa sọ. ayé ta lọ lọkọ tí ó wà ní jẹ́ mi. àjẹsọ̀lù ta lẹ́ni tó wà ní dèbúté ire àfọlọ́run ta ni ó wà ní dèbúté ire àfọlọ́run. tani tani ẹ wò. dadi ọmọdé ń kílẹ̀gbẹ́ yín látàárọ̀ ẹ̀ tí ẹ̀ wúṣẹ̀ kan. jọ ń ké já tún ké ó ń ké sà ẹ lójú ẹ ni. èmi máa rí tí ẹ rò. ó ké sà bá ṣeré. nǹkan ṣe síbẹ̀ nìyẹn ojàre ọmọbìnrin mádàmí láwọn. dáàdì hundred naira yóò lè tó mi jẹun títí dọ́là. mi gbọ́ yorùbá hundred naira lè tó ẹ jẹun àbẹ́ ìbọ̀ èmi ò réèyàn fẹ́mi ní hundred naira ńgbà tẹ́mi wà bí irú ẹ̀ ẹ́ o máa dọ́gbọ́n sí ní ṣùgbọ́n nítorí máa ná di ọ̀la nìyẹn tó bá dẹ̀wọ̀n ẹ̀ kó kù náà lẹ́ẹ̀kan bá rẹ mi tó bá tó máa bá rẹ mi. ọmọ ṣe pàtàkì ó yẹ ká láàánú ọmọ ó yẹ ká kọ́ mọ́ gẹ́gẹ́ ẹ̀yìn adìyẹ tí yóò fọ́ ó ń bọ̀ wá dòrò mọ́dìyẹ òròmọdìyẹ tàṣà ò ló ń bọ̀ wá. ta ló ká aṣọ tó tó báyìí fún ẹ. dádì ẹ ló ká aṣọ tó tó báyìí fún ẹ. ah. bí aṣọ tọmọdé yìí fọ ni. ó kúri bó ṣe ń fọ ojoojúmọ́ nìyẹn. ẹ ó dè ní bàbá òun ló kú fóun. bàbá náà ló kú fóun. ẹ jọ ṣọkùnrin ló bí ọmọ ìṣá. òun náà ló kúkú bí nǹkan rẹ ìdí tí wàá ṣèṣe bá àwọn olùyé wa o. láì ṣọmọ ọ̀dọ̀. kẹ́mi ọlọ́run àkó ẹyọ o ìyá ṣadé àdèmọ ayọ. lórí náà kílẹ̀ tó lórí ẹ̀ tí lọ bí mo ti fún lówó jẹ. bẹ́ẹ̀ni sá ó ní balance kò sí sọ pé ká sọ bẹ́ẹ̀ pé ká wá sọ. ọmọ ọkọ tó máa ṣe bá dé school sọ fún tíṣà yín ipò tó bá dé ní Come ó máa yọjú sí wọn ó ti yẹn sìn ṣùgbọ́n kẹ́tọ́ máa lọ́sùn kókó yà ní school tiẹ̀ náà kó sọ fún tíṣà ipò tó bá lọ́wọ́ pé màá bá wọn náà ẹ ti bọ́ ó yẹ ẹ ti wọlé ẹ ìlú kọ́ngàn ṣàlàyé tó lójú méjì ọmọ tó. Túndé wò lọ school ni. akínlẹ̀ ló Túndé. fún balance school wa ni. bọ́ mo sọ fún aláàpọ̀ sọ fún tíṣà yín pé màá fún ọ lówó lọ́la. wọn ò gbà rárá sà. ok dúró dè mí mọ́ bọ̀. ọmọ ṣe pàtàkì ó yẹ ká láàánú ọmọ ó yẹ ká kẹ́ adìyẹ tí ò fọ́ ń bọ̀ wá di òru jọ mi mọ bóyá o lè ṣe sísá ṣe fún mi ni mo nílò owó kan ní five thousand naira immediately tá a bá ti gba ọba ìdílé fún mi. pé mi gan ṣe wà kò sí owó lọ́wọ́ mi èmi gan gbọ́kàn lé ìgbà tó máa san owó fún wa ni. ṣé o sì ṣá. o lè díẹ̀ ọmọ mi lòún lọ kan tó dúró yẹn wọ́n lè wáyé láti kó o sìn ní kó wa mo kó ló ń balance wa. Ah, ẹ nǹkan tí mi ì bá sọ ni pé ẹ lọ rí supervisor kẹ́ ṣàlàyé fún ah, òun náà máa understand dẹ pé àìdíẹ̀ tó mọ àìdíẹ̀ tó dà máa lọ bá ń sìn. Ah, ah, ó wà lẹ́gbẹ̀ẹ́ lọ ó wà lẹ́gbẹ̀ẹ́ lọ. ìsàbáyọ̀ ah! ó ga ọ gbogbo nǹkan tẹ́ sọ sílẹ̀ yìí ó reasonable gan owó ọmọ school àmọ́ kò sówó kankan lọ́wọ́ tèmi bí báyìí. ẹ wo iṣẹ́ ìjọ tó tọ́ lọ́wọ́ ẹ bá mi wá ẹ bá mi wá gbogbo ọ̀nà kí n kò tẹ fọmọ kọ́mọ ẹ pa sí tábà ti gba owó tábà ti fẹ́ gbowó ẹgbẹ́ òkun bẹ̀. anyway anyway kò sí wàhálà. owó yẹpẹ̀ ló wà lọ́wọ́ tèmi bíbà àmọ́ tábà ti fẹ́ sẹ́tù àmọ́ báyìí máa yọ síra wọn ẹ má wọrí. èlò lẹ́pọ̀ owó náà five thousand naira ní sẹ́lẹ̀. ẹ gbà ẹ ṣe ọlọ́run á wọ ọmọ náà ọlọ́run á dá sí á fìwé náà ṣoríire láyé. ẹ ṣe gan ẹ ṣe tẹ́lẹ̀ náà. tó yẹn yẹ four five àbí five thousand àbí lè lówó yẹn. five thousand ní five thousand naira ok. yẹ gbà kò lè sanwó yẹn o ti bọ̀ ní àkótó lọ dúró. gbọ́n ilé kò fi se ilé alákìsí pátá máa ń jẹ yẹn bá dẹ̀ pẹ́ fọ́ náà ni kò sí kò ok filẹ̀ gbé báyìí school ni kò máa lọ straight right. mo ti ń sọ oúnjẹ fún yín ni. kì í ṣe ni àmọ́ ilé ìtòsí ara ọ̀tọ̀ ni. ẹ ṣeun ẹ ti ẹ béèrè èsì tí mo ní à ń bẹ̀rù bẹ̀rù sọ̀rọ̀ má bínú ó yẹ kí n ti béèrè kí n tó jẹun àmọ́ ọmọ pẹ̀lú yóò ń ṣàṣàtẹ̀mí o èmi ò gbádùn kí n máa sọ̀rọ̀ níbi oúnjẹ ọkùnrin sọ fún mi àṣà wa náà kọ̀ àmọ́ tí mi ò bá gba olóòrùn sùn gbogbo lè ṣe lọ́dọ̀ ẹ̀yin obìnrin kí ni tó bá bọ̀ láti hospital. ẹ má bínú dókítà ni mo ti lóyún. irú abótọ́. òótọ́. olóyún. again. irú ayọ̀ ni inú mi dùn tí ọlọ́run bá wá ṣe é ìpàdé yìí tó jẹ́ àní dúró tí ò jẹ́ àní sálọ bí tìjọ́ sí àgàgà kọ́mọ náà wá jọkùnrin jẹ́ ń fìlérí sínú àmọ́ máa jọ ẹ lójú. <laughs> ẹ ṣe agbára náà ẹlẹ́ni ò ní bàjẹ́. àmín àmín tó bá di ní fẹ̀rẹ̀ ní òwúrọ̀ la kó lọ check account ẹ̀ wàá bá one million naira níbẹ̀. fún mi. Ah, ẹ ṣe thank you very much. you my darling torí ẹ mo ṣe ń ṣiṣẹ́ ẹni torí owó tó sọ lánàá ó lè má rí èèmọ e láéláé ó lè má rí èèmọ e ohun àwùséwé ẹni lẹ̀san tá ó gbà lọ́la ká má torí ohun tá ó jẹ bá ohun tá fẹ́ jẹ ìtara ọmọ ṣe pàtàkì o ọmọ nígbẹ̀yìn ẹni ohun tá a bá ṣe fárò ẹni bí kíkẹ́ níbi kàláṣe ó dọ̀la ó gbẹ̀san ẹ̀. ọmọ nígbẹ̀yìn láyé ẹ wá gbọ́dọ̀. Tóyìn ó jìnnà sí mi o kí ló dé. ẹ má bínú màmí bàbá yìí ni ò fi lọ́rùn sílẹ̀. Ah, ó ga o. ìyá Dóyin mo mà tún ti lóyún mi eh, ó ti lóyún olówó ṣe o ẹlẹ́dàá mi ò ṣeun mo dúpẹ́ o ah, olúwa ṣeun olúwa ṣeun ah, ìgbà tí mo sọ fún bàbá yìí gan ìṣe inú wọn dùn gan tí wọ́n gbàdúrà kódà gan one million naira ni wọ́n fún mi àmọ́ hmm. àdúrà tí wọ́n bá mi gbà mí pé kí lè náà má tún bàjẹ́ o. agbára ọlọ́run kò ní bàjẹ́ ó máa rúrí ó máa sọ rè ni bàbá tómi àtàwọn ọmọ wọn máa wà bí báyìí kí lè wá sọ fún wọn. Ah, èmi sọ fún wọn pé o travel ni o. ìyẹn náà dáa ṣé rí next time tó bá tún ti wá ẹ sọ fún wọn pé mo wálé àmọ́ wọn ti padà lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé ti gbọ́. ẹ bá mi fún bàbá tómi àtàwọn ọmọ yẹn ní owó yìí hundred thousand naira nìyẹn. hundred thousand. ẹ̀yin náà ẹ má bínú pé lè kéré ẹ bá mi mélé ìdánilẹ̀. ó dáa kò burú ọkọ mi ṣùgbọ́n ṣùgbọ́n o ṣe ọwọ́ àmà ròkè àmọ́ doyin ṣé o rò pé ó yẹ kó lọ wo àwọn ọmọ ìṣá. ojú tí wọn bí ti bá wò ẹ mọ̀ kí bàbá yóò mọ̀ kí mo ti bímọ rí tí bá wa lọ rí àwọn ọmọ tó rí mi pẹ̀lú àwọn ọmọ ẹ mọ̀ pé wà lánìyàn ni. ó dà ó dà kò burú ó dà bẹ́ẹ̀ ó dà. ẹ wò ẹ jẹ́ kí n tètè máa lọ. wọ́n sọ ayọ́jú sí i. ó dà fọ́ mi ó dà ó. O ó dàbọ̀ ó ṣeun o ó dàbọ̀ kó kọ́kọ́ ẹ o. Mama Tomi. Mama Tomi. jọ̀gẹ̀dẹ̀ pípọ́n láyé ṣe bóyá kó bá ní ìjà dúdú ọwọ́ epo tẹ́ẹ̀rí yẹn láyé ń bá nílá o bó bá dọwọ́ ẹ̀jẹ̀ á di tẹni. ọ̀rẹ́ bàbá mi mo pàdé Doyin níta mi ẹ̀ ń sìn mo dẹ̀ ń pe Doyin mò ń pè mò ń pè mò ń pè pé mo tó mi màmá tó mi màmá tó mi kò lè dá ah, ó kánjú kúrò ń bí báyìí ni o kò rí ẹni ah, torí ó kánjú jáde ni bóyá àwọn tí èjò rí ẹni yẹn kò rí mi kẹ lẹ́nu tèmi pẹ̀lú ẹ̀fọ́ ìfigbá ẹ̀ kó lóra báyìí. ọ oh, kò rí ẹni ah, níwọ tó jẹ́ pé ó ti rán mi ilẹ̀ fún ẹ pé tó bá ti dé o kí n bá òun fún ẹ lówó kò lè rí ẹ kó náà òun ni ó ní tó bá ti dé kí n kó five thousand yìí fún ẹ ìwọ àtọmọ. ó ní kí n bá òun fún mi lówó bẹ́ẹ̀ ni bá mi tọ́jú ẹ̀ fún kí ló dé ẹ ṣe wá. Ah, ah. ó dẹ ṣí ọ ọlọ́run má jẹ́ ẹjọ́ oúnjẹ ọ̀tá mi ọ̀rẹ́ ló kọ̀ tí ò dẹ̀ gbé kọ̀ọ̀kan kaná yìí kí ló ṣe fẹ́ ṣe n <laughs> tó yẹ kó gbà kó tó rí un ná. máa jẹ gbogbo ẹ̀ ní máa mú olówó lọ́wọ́ o tún kọ́wó. kò sí wàhálà àjẹmúnú ni gbogbo ẹ̀. lọ́sùkù ni. ẹ tí fún mi lówó oúnjẹ sà. owó oúnjẹ. Hmm. ẹ̀jẹ̀ fún mi lówó mọ́tò nítorí pé mo ti pẹ́. kí n fún ẹ lówó mọ́tò. ìjọ wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yẹn ìwọ ń wọ mọ́tò lọ́sùkù tẹ́lẹ̀ ni. ìlú ẹ náà ló gbọ́dọ̀ wọ mọ́tò afárá kọ́kọ́kọ́ kọjá kó máa lọ sí sùkúl ẹ̀dá rẹ̀. ọmọ ṣe pàtàkì ó yẹ ká láàánú ọmọ. abẹ́ẹ̀ tí ẹ máa gbọ́. ẹ fún mi náà wọ́n ṣe wọ́n ṣe lọ́yìn. oníkọ̀tọ̀kọ̀tọ̀. ẹ̀yin adìyẹ tí òpó ń bọ̀ wá di òró òròmọdìyẹ táṣà ògbé ń bọ̀ wá dà kúkọ́ ó yẹ ká láàánú ọmọ ó yẹ ká láàánú ọmọ ìtara ọmọ ṣe pàtàkì. Geek. Fẹ́mi ó tún ti late wá sí school lẹ́nu dúnà kí lóye tó ṣe máa ń late everyday wá sí school. ilé wa wà ní òyìnbó ibẹ̀ ni mo dẹ̀ ti máa ń fẹsẹ̀ rìn wá. ó máa ń fẹsẹ̀ rìn wá láti òyìnbó wá sí jíbówú. bẹ́ẹ̀ni. everyday. dúnà dáàdi ẹ̀ ń kọ́. ó wà lè mọ̀. wọ́n wà lé wọn kì í fún ẹ lówó mọ́tò ni. wọn kì í fún ẹ lówó mọ́tò. bẹ́ẹ̀ni ma. ṣọmọ pọ́lá ní bẹ́tẹ̀ bẹ́ẹ̀ni ma kò sọ fún dáàdì o pé kò kó nǹkan wá sí school o láti fún àwọn colleagues ẹ̀ ṣe understand. ẹ ti gbọ́ ma. o dẹ̀ mọ̀ pé ojoojúmọ́ làwọn náà máa ń kó wá tán bá ń ṣe bẹ́ẹ̀dẹ̀. so mama expect ẹ ṣó ti gbọ́ you can go back to your class happy birthday in advance. ṣé òun retí kí n bí ẹnì kó tó fún mi ní àbọ̀ ti contract tó lọ fún. <laughs> tayọ̀tayọ̀ gan lèmi gan wá bílé ni òun náà ni mo ní kí n wá sọ fún ẹ àfi bí ìgbà tó jẹ́ pé ìyá tó bí mi ó ti lọ tẹ́lẹ̀ dè mí bẹ̀ báyìí mo ṣe ń wọlé báyìí tó máa ṣe ń interview yẹn báyìí ọkàn gbogbo tó ti lọ́wọ́ ni wọ́n ti fún mi ó ti bọ́ sí wọ́n ti fún mi eighty percent tí màá fi ṣe contract yẹn wọ́n tún ti hand over lè lọ́wọ́ wọ́n ti fún ẹ. ẹ ah, wo wo wo wo má gbàgbé ọ̀rẹ́ kí ni mo wí. Ah, a máa wẹ̀ lálẹ́ èmi gangan la máa wẹ̀. ó wà wọ́ṣẹ́gun wọ́ṣọ́ wà wọ́ṣẹ́gun báwo ni school tí abatọba tó máa ṣe. dadi ọ̀la lọ́jọ́ òbí mi tí àdé sọ pé kí n mú nǹkan tí màá fi celebrate ẹ wá. ọmọ ìtúbà mi ló jẹ lẹ́nu ìwọ ọmọ yìí ṣé mi ò ti sọ fún ẹ wípé kó má máa rán mi létí ọjọ́ òbí ẹ. omi máa wọ nílé ṣé o mọ̀ pé ayé ìgbà táwa lọ skul o lè fi wé táwọn ọmọ yìí ṣe àwa ṣáà bẹ́ẹ̀ dé ńgbà yẹn ni bọ̀ àwọn eléyìí bí ìgbà tó ń jọ fi ń ṣe àárò láàrin ìra wọn ni bisikíìtì àti mineral tó ń mu yẹn ìyẹn ni àwọn tíṣà wọn gan ṣe ń rán wọn létí pé ah, ẹ sọ fún àwọn pẹrẹntì yín lé o ọ̀la ni bẹ́ẹ̀ di ẹ o gbogbo wọn ti wọ́n ti wà nù list wà nù nira kínní fún ọmọ yìí sì kéré so òun láti fún lówó tó bá lè lọ ra àwọn kan tó máa fi ṣe bẹ́ẹ̀ di fún fún lówó á fún tíṣà ẹ̀ wọ́n dẹ̀ lọ bá ra. ọ̀rẹ́ ọ̀rọ̀ yóò lè yí ẹ. kó lè. tóun ń pè ní ọjọ́ òbí òun yìí ọjọ́ ìbànújẹ́ ló jẹ́ fèmí. ọjọ́ ìbànújẹ́ bíi ti báwo nítorí wípé ọjọ́ òbí tiẹ̀ ọjọ́ burúkú gbáà. ẹ kú lé o. Hmm, hmm, báwo ni ṣé dáadáa ni mo bá yẹ. bẹ́ẹ̀ni báwo ni ọ́fíìsì lè ní. ọ́fíìsì wà pa ọ́fíìsì wà pa ìwọ ń kọ ṣé bébì mi ń kíkẹ báyìí. <laughs> ń kíkẹ. ilẹ̀ báyìí dẹ̀ and again um, kí ni èsì àyẹ̀wò tó lọ fún lọ́sítà. dókítà ní state tí mo wà yìí àwọn ò tí ì lè sọ bóyá ọkùnrin ni àbóbìnrin o Eh. yes. ẹ eh, but wellness tó bá lọ síbẹ̀ kàn gbìyànjú kó to ètò jẹ́ fún ẹ eh? nítorí ijó tí n bá ti mọ̀ wípé ìdá ọkùnrin ni tàbí obìnrin Ati <laughs> ijó yẹn ni mo ti máa máa ra ẹrù really. yes ah, ah you should know that i love you my dear i love you so much. <laughs> i love you too anyway bàbá you know. ṣé kí n lọ gbóúnjẹ yín wá. màá fi ìfẹ́ jẹ́ ṣé wò mọ̀ wípé ìyàwó tá a bá fẹ́ ń lọmọ ẹ̀wọ̀n ni kò sí oúnjẹ tó gbé wá tí ò dáa ó kí ó ti dùn bí ti fẹnu kàn yín. ẹ ṣe máa gbé báàgì wọlé. yeyeye. Ah. Mozart. ṣì ń lébọ̀ lọ́wọ́. ó ṣì ń lébọ̀ látàgò mélòó. ẹ wo bó ṣe máa ń rí nìyẹn ẹ̀yin ṣàní kẹ́ máa fọkàn gbàdúrà kọ́lọ́n jẹ́ kó bí láyọ̀ àdèmá try best wa. ọ̀rọ̀ àdúrà. dókítà tí mi ká máa fọkàn gbàdúrà náà. best wa lórí but too bad i lose wọn but ọmọ ọjọ́ burúkú ló jẹ́ fèmí ọjọ́ ìbànújẹ́ ni nítorí òun yìí òun ló gbà ní ẹni tèmi fẹ́ràn jùlọ láyé yìí ìyẹn ìyá ẹ̀ tó ọ̀rọ̀ ẹ yé o tí n bá ní ọ̀rọ̀ tó sọ ẹ tí n bá ní òye mi ni mo pa kò dẹ̀ sẹ́ni tí irú lè ṣe ènìyàn arúgbó kan máa sáré o tọmọdé ọmọ ìkéré gbogbo nǹkan tí wọ́n ń rò kò yí ọmọ yìí kò yé ṣọwárí gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ìbànújẹ́ láyé yìí ọlọ́run bá máa bá ìbànújẹ́ yẹn kó ọlọ́run Elédùmarè á wá mú ìbànújẹ́ yẹn kó ṣòro ọmọdé màá kó bá mi tọ́jú ẹ̀ dáadáa lágbára ọlọ́run á dirú àdìgbà ọlọ́run á wà pẹ̀lú ẹ bá mi tọ́jú ọmọ ìjọ. ìtara ọmọ ṣe pàtàkì torí ọmọ nígbẹ̀yìn ẹni ohun tá a bá ṣe fárò ẹni bí kíkẹ́ níbi kàlà ṣe ó dọ̀la. baálé ẹ ó gbé ọkọ mi pamọ́ kò jẹ́ kó yọjú sí mi kò jẹ́ kó yọjú sáwọn ọmọ ẹ̀ kí ló dé. ìyáálé ni mi ìmọ̀ ọkọ ọmọ àwọn tẹ̀ sọ mi ìgbé wọn pa wọn èmi kọ́ mo ní kó máa wà sọ́dọ̀ yín. ìwọ kọ́ ló ní kọ́kọ́ máa wà sọ́dọ̀ mi ó dáa o ibi tó bá wà mo fẹ́ rí gbá gbé ọkọ mi jáde. ọkọ yóò sì ní. a olè olè ọ̀lẹ. òrógùn ológun dèbí ti àyàtì tẹ bá ti rí ilé ọlá lẹ̀ báyìí àbíkẹ́ bá bẹ̀ jẹ́ ó ti rí ilé ọlá sí ó wá dẹ̀bẹ̀ ti àyàkọ́ àbí ṣé o lè jẹ́ kí wọ́n sọ kí nǹkan fún ẹ by the time tí bá ṣe tán pẹ̀lú ẹ by the time tí bá ṣe tán pẹ̀lú ẹ wàá mú pẹ̀rọ tó fà báyìí tí òjà òun náà pè ní nọ́mọ̀ wàá dẹ̀ gbà. mo lórí burúkú yìí. mọ́mì jíde wọ́n ìṣe kúrò ń gba ẹni sínsìnyí kò sí nǹkan tí wọ́n fi ní gbé tán lé ni wọ́n lérí wọ́n léka kò sí nǹkan tí wọ́n sọ ní pé pẹ́ẹ́sẹ́ o èmi mo mọ́kọ àwọn tí mi jẹ́ kán wálé o mi jẹ́ kán lójú sọ́mọ àwọn o àwọn òrọ́kọ àwọn ọmọ o kò sí nǹkan tí wọ́n sọ tán ah wọ́n bá mi fa wàhálà o. <laughs> mọ́mì jíde àbí ṣé kí n ṣe kó ṣe ọ̀hún ìyá jíde ò lè wá bí right ẹ ò wá bí. ṣé mi ò mọ̀ wọn ni mo mọ̀ wọn <laughs> òun rè báyìí o nǹkan tí mò ń sọ lélẹ̀ yìí o mo dẹ̀ sọ gbogbo kíní yìí o mi ìfẹ́ wàhálà mi ìlẹ́mi wàhálà o mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìlẹ́mi wàhálà o. Ah. Yeah. Hmm. Ah. Ah. ìyàwó yín gbogbo yín mi ló ti jọ mú tán kí ló dé kí ni mo ṣe fún ọ ọmọ kékeré ara mi oyún mẹ́rin sì bàjẹ́ lára mi tí mi ò dé bímọ rí mélòó gan ni mo mọ̀ tí mo kọ tí oyún mẹ́rin fi máa jábọ́ lára mi bí kò ṣàánú mi kò jọ ìbálẹ̀ ti pọ̀ jù. má bínú àdùnní má bínú ó ń bọ̀ wá ṣàlàyé lọ́bẹ̀ kó tó wà rúwò á ṣàlàyé fún mi ló má bínú ṣùgbọ́n. ẹ ṣáàbà mi bẹ̀ wọ́n ẹ mi bẹ̀rẹ̀ ní kó jọ kó dáríjì mi kó ṣàánú mi. má wọrí gbogbo ẹ ló ń bọ̀ wá ṣe lálàyé kò ní dánrú ẹ̀ mọ́ ẹ̀yìn tó rí tó fi ṣe ohun tó ṣe yẹn á sọ tó bá yà àmọ́ ni màá bẹ̀. ṣe ó dẹ̀ ti wọ lára gan. malaria kí ló máa ń ṣe báyìí sí. oògùn àti injection ni màá fún by the time tí màá fi máa fún tán ara máa wà òkè. èló nìyẹn máa ń wà. seven hundred naira bọ̀ ẹ mú five hundred naira kí n sáré lọ ra nǹkan tí màá lò fún. Yeah, I don't. It is like okay. show o máa gbé ṣá. bẹ́ẹ̀ni sọ. ọmọdé àbí púpọ̀. ọmọdé ẹ. arábìnrin dúró mi tó dé yẹn dúró mi tó dé yẹn dúró mẹ gbọ́dọ̀ kí tiẹ̀ ló fa gbogbo pálapàla ìwà tó ń wú yẹn náà. pálapàla irú pálapàla wo. kì í ṣèwọ ló lọ́ọ́ lè doyin tó lọ jà ní ṣé o wá báyìí láyé ẹni ṣé bó láyé tiẹ̀ kí ló dé tó o fọmọ lọmọ lẹ sáyé ẹ kó dúró sáyé tiẹ̀. ẹ ṣé wà lẹ́yìn náà wò yẹn ẹ máa lọ fúdídí oṣù kan ẹ níwọ ẹ̀yìn wò débi tí ẹ bá wò mí àtàwọn ọmọ ẹ wá ní mò ń pariwo báwo ni mi ṣe ní pariwo. ìjọ mọ̀ pé ariwo tó pa yẹn ó ti yọ oyún nínú ọmọ lọ́mọ ẹ kí ló dé tó fẹ́ sọ̀rọ̀ ẹ lẹ́nu tó múra ẹ lájẹ ṣé o kàn ń jo oyún ọmọ lọ́mọ o kàn ń jo oyún olóyún mu láì ṣe pé òbí tiẹ̀ ṣe bó bímọ tiẹ̀ náà fọmọ ilẹ̀ jẹ́ olóyún tiẹ̀ o má jẹ́ ká yé sọ ẹ o má jẹ́ káyé sọ ẹlẹ́nu tó ń jo oyún olóyún mu. ẹ ẹ jẹ́ káyé sọ mí lẹ́nu torí ẹ̀tọ́ mi ni mò ń jà fún. ẹ̀tọ́ wọ ni wọ́n ń jà fún. bẹ́ẹ̀ ni. kí ni ẹ̀tọ́ ẹ̀wọ̀n gan-an anyway mo wá fún ẹ ní first and the last one ìjọ tó bá tún dánrú ẹ wò wàá rí pé wàá kàn dínú yọ. kò sí ọ̀tẹ́ máa ṣe fún mi kò sí ọ̀tẹ́ máa ṣe fún mi òótọ́ mo sọ yẹn ah, ah, ẹ má máa lọ ẹ ẹ ẹ níwẹ̀yìn wò kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. mọ́mì gbogbo nǹkan tí àti dáàdì sọ ni mò ń gbọ́ látẹ̀kùn kí ló dé. bẹ́ẹ̀ni sọ kí ló kàn nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. báwo lẹ ṣe máa lọ jà nílé onílé. mo ní kó gbẹ́nu sàn à ń torí àjàjà àjà ní kí ló ṣẹlẹ̀ lẹ́kùnlé òde. à ń torí àjàjà àjà ní kí ló ṣẹlẹ̀ lẹ́kùnlé. wáyé tí wọ́n mi ṣe báyìí. ṣe ẹ. pẹ̀lẹ́ ẹ bá fọwọ́ bó dáadáa tí wọ́n pè é. ẹbí sílẹ̀ ẹ má jí o táǹtọ́ àfi máa jí ara ẹ máa balẹ̀ ṣàtìpọ̀ ẹ má jí o. ẹ ṣe. Melania! Oh god, jag pọ̀ lọ́wọ́ bá dọ́wọ́ ẹ̀. ẹ wo ọlọ́run àbáyín wo àwọn tó kù àdẹ̀báyín tọ́jú wọn but dáàdì tóbi ẹ̀yin náà ṣe mistake o tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sọmọ hospital wà ń bẹ ẹ dẹ̀ máa gbé lọ. ẹ wọ kí n kó ṣe pé mi ò gbọ́ ọmọ táwọn ìlọ sọ́sìtò mo gbé dọ́sìtò nígbà tí mo gbé dọ́sìtò wọn ní kí n lọ wá thirty thousand naira wa kò dẹ̀ sówó náà mi mi ìṣàlẹ̀ wá nítorí pé bẹ́ẹ̀ àbí kò sówó kí n fọmọ sílẹ̀ kí n kàn máa wóràn lé ìdí nìyẹn tí mo ṣe yà lọ́dọ̀ nurse wà ní other street wà mẹ́ẹ̀ ipò kò jòkó sára bá mi wo ọmọdé yìí bóyá ó máa náwọn oògùn kan lé àbí ó máa sáré bá mi ra kankan kó ṣáà wọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ó dàbẹ̀ ni wípé private hospital ẹ̀gbọ́n wọn yẹn lọ torí ibi tí ayé lajú dé ń sìn pẹ̀lú gbogbo ìkéde tí wọ́n ṣe ẹ bá ti gbé lọ general hospital àbí health center àwọn ilé ìwòsàn tí wọ́n ṣe sí àgbègbè wa náà ń gbé nítorí ìjọba Fáṣọlá tẹ̀wò nípínlẹ̀ Èkó yìí ni mo sọ o ó ti ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn ìtọ́jú ni o àti oògùn tó máa fún ọmọ yìí ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ máa bá dé. ẹ wọ sẹ́rí tí nǹkan bá dé báyìí kì í sí gbogbo nǹkan tẹ̀sán kì í bá mi mọ́ tó yẹ kí n gbé lọ bẹ̀ àmọ́ ọlọ́mọ fi ayé dààmú wa tí nǹkan dé máa báyìí inú èèyàn máa pò pọ̀ nínú. ó dẹ̀ dúró ṣá torí gbogbo àwọn nọ́ọ̀sẹ̀sì tẹ́lẹ̀ lọ pè yìí ó bíi òun ló pọ̀ ju gbogbo èyí tí ò mọṣẹ́ quack nurses ó pọ̀ ń gbogbo oògùn tó máa administer fún ọmọ yẹn gbogbo ẹ̀ kò lè jẹ́ the right thing àìmọ̀ èèyàn tó ti rán lọ sí ọ̀rọ̀ àrèmábọ̀. Ah! anyway ẹ má rojú nítorí tẹ bá tún ní pé kẹ máa rojú ó tún lè máa dá nǹkan míì sí i lára ọlọ́run àbá yín wò. a tún máa wò yín lóòrèkóòrè ẹ má gbé jù ẹ má rojú o. ẹ ṣe gan. ẹ̀gún bá wa ṣe mọ bẹ́ẹ̀ èyí tó kù àmọ́ wà lọ́wọ́ kò ní kù sẹ́yìn pẹ̀lẹ́ ọkọ mi jọ. Mami, èyí tó dùn mí jù ni pé kọ́mọ thirty thousand naira tí mo lè fúyàn ló pa ọmọ mi. Bàbá Tomi láwọn ò ní owó láti fi gbọ́mọ lọ sọ́spítù. Pẹ̀lú gbogbo àdúrà owó ti bá ń fún yín kẹ́ bá mi kó fún. Ṣé bí last week ni mo ṣe fún yín two hundred thousand mi kẹ́ kó fún wọn? Kí ló fún wọn ṣe? Mi mọ̀ èmi ò mọ ohun tó ń fowó ṣe o mi ò mọ ohun tó ń fowó ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣáà ṣe sùúrù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run á ṣe ìyanu. àmọ́ màámi ẹ ti jókòó ju ìjókòó lórí ọ̀rọ̀ mi. bíi báwo. Ah, ah, mo wà nílé ọkọ ìyálé tó fẹ́ kó tó fẹ́ mi níṣẹ́ ló ń joyún mi bí ẹni ń jo ẹyin mo ni oyún ẹlẹ́kẹrin ló bàjẹ́ lára mi ẹ̀dẹ̀ ìjókòó ẹ̀dẹ̀ owó mi rọ ọmọ mi kú oyún bàjẹ́ níbo mo mọ fún gbogbo ẹ̀ tí wá. ní ìjókòó Dóyin ah, ṣé mo gbọ́dọ̀ lajú mi lẹ̀ kí n máa wòran ni mi ò jókòó èmi náà ń kún fàdúrà mo ń gbàdúrà ń gbogbo ìgbà wo èyí tó wá ṣẹlẹ̀ yìí á jẹ́ wípé èmi á jáde sí nìyẹn o ti gbọ́. kẹ bá mi jáde o. á jáde sí mi ò ní fojú sunkún ọmọ ọmọ ò ní dààmú lágbára Ọlọ́run Olúwa wà pẹ̀lú ẹ̀ jọ ọkọ mi Eh? ọlọ́run máa ṣe ìyanu ọlọ́run á gbogbo ògbónú ayé wa eh? mi ò dákẹ́ o ẹlẹ́dẹ̀ẹ́ rí pé mi ò dákẹ́ o ah, mi dákẹ́ ah, mi dákẹ́ o mi dákẹ́ Doyin òtútù ọkọ mi ó tó sí. bàmí ń pa ẹni pásá ojú iná búra ọdún mi ń gbọ́ kèrè kèrègbè méjì ń lóra wọn lọ́nà odò ìyá wa ṣé ẹ gbó tọrọ. fẹ́ gbòòtọ́. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yé ilé fa. lọ́nà o. ẹ ṣeun ṣe ló dàbí ìgbà tẹ ẹ rójú ọ̀nà ńlẹ̀ báyìí tẹ wá ń torí ọmọ yín bọ̀ gbẹ́. ọmọ yìí yẹn ṣe ti ọ̀dà ẹ̀ sì fà á létí ẹ̀ ràn lọ́wọ́ o torí ifá yìí ń fi yé mi pé ilé ọkọ tó wà yìí ewu bẹ lóko lóńgẹ́ ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni ẹni tó lọ rèé bá tó pọ̀ yìí alágbára ni o ọ̀nà àbáyọ rèé àfi tó bá kú nílé ọkọ yìí bí ọba kú mẹ́yà wa ó lè fakú lọ. mo gbé ṣé ohun tí fáwílì. èèwọ̀ bẹ èèwọ̀ bẹ ni. tó bá ti kú òkú sí wàhálà á kú òkú á kú ọ̀nà àbáyọ ti wà máa ń ti ní kó kú ọkọ ẹ lọ́nà àbáyọ ó ti parí. n bá gbó lọ yìí nìsín yóò jẹ pọ́lì ní bá gbàgàntàn yóò jẹ kání. ọlọ́mọ lè ní mo ṣe ọlọ́mọ ni mo ṣe. ìran ògún ni mo ń kọ́lé náà ìran ògún ni ń kọ́lé náà ìran àwọn ògún ní kọ́lé ẹ̀yin ìyá mi òṣòròǹgà ẹ̀yin lẹ kọ́lé ẹ̀jẹ̀ ẹ̀yin ìyá mi òṣòròǹgà ẹ̀yin lẹ kọ́lé ẹ̀jẹ̀ ìran ṣọ̀pọ̀nà ni wọ́n ń fowó alápàtà kọ́lé ìran ṣọ̀pọ̀nà ni ń fowó alápàtà kọ́lé ẹ̀yin lẹ sọ pé akókóró bojo lórúkọ àwọn akókóró bojo lórúkọ àwọn arọ mìnìmìnì lórúkọ òwú arọ mìnìmìnì lórúkọ òwú nígbà yóò gba ìlórúkọ ojú àṣẹ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ àṣẹ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ ló ní gbogbo ohun tí mo bá sọ lónìí kó máa ṣe ẹgbẹ́ ní yóò ṣe kò ní ṣàkà ìṣe àwíṣẹ ti fá àfọ̀ṣẹ ń tọ̀rọ̀ nílà abiyamọ ò ní gbẹ́kun ọmọ ẹ̀kọ́ má ta ti wéré o gbogbo igi tẹ́lẹ̀bẹ̀lẹ̀ bá fọ́ bá dídùn ní ẹjọ́ mọ́dún mo tún wá pè yín lónìí èmi jíbádé mo pè yín mo dúpẹ́ lọ́wọ́ yín lórí oyún tí máa ń bẹ nínú odó yín mo sì wálẹ̀ nítorí àṣẹ yín ni ẹni tó bá ti dandan kóyún náà máa wálẹ̀ ẹni tó yún gbogbo oyún bá ti ń wálẹ̀ ẹnu wo tèmi á máa pọ̀ sí oyún náà ti wá wálẹ̀ báyìí ó ti wá wálẹ̀ mo lè dúpẹ́ mo lọ́wọ́ yín owó náà ti pọ̀ sí ẹ ẹ tètè bá mi ṣe oyún mi fún ní kíákíá. ẹ ṣe oyún mi fún ní wàrà ṣẹṣẹ kó tún lè wálẹ̀ kó tún lè tòwó fún mi bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni kò gbà kí ló wá wọ bí. ibi ọmọkùnrin àṣekà ni ẹ àṣewọ ló wà nídìí ọ̀rọ̀ mi látijọ́ yìí ah, ó mà burú o. lóyún kí ló dé tó wọnú léṣe bí mo ti kìlọ̀ fún ẹ pé inú yàrá yẹn wọ ni wọ́n ń wọ́ bẹ́ẹ̀. dókúmẹ̀ntì rẹ̀ ṣé dókúmẹ̀ntì wà ní yàrá yìí rẹ̀ ó lè báyé mi jẹ́ tó báyìí Jíbádé. Ah! Ah! Ah! báyìí ohun ojú wa lójú rí àfàgò kẹyìn àparò mo ní o máa wọnú bí kí o wá wá débi báyìí okùn fìtìyẹ kó bá mi báyìí ikú ìkọ́ ló dùn mí bí kìí ṣe pé o fi jìyà o fi kó bá mi bí wọ́ bí rírí rí nítorí èèyàn ah, rírú eléyìí ara òun rògùn ara òun ra jìyẹ kí ni màá ṣe báyìí o. jọjọ mi jọmílá jọjọ mi jọmílá ohun tó lé ọdẹ lẹ ló máa lé ọ kúrò níbẹ̀ ó sì máa gbé ọdẹ bò bí rọ ní káńfàṣà mi ò rí ìjọjọ mi ìjọ mi láà ìjọjọ mi ìjọ mi níṣòkò tó ní eh, gbogbo tó jọ ní wúrà ní káàró níṣòkò ní ní tó ní ní káńfàṣà mi ò rí irú ìjọ rèé. Here they come. wà ní jùlọ. kò bá dọkọ mi ìgbà tí mo ti ṣẹ́wó tán mo fi bíi twelve million ra àwọn ọjà tí mo fẹ́ rà three million tó kù mo fi ra nǹkan tó wúlò fún mi àti. ẹ o fi twelve million naira ra ọjà hmm? wà á fi three million naira ra nǹkan tó wúlò fún mi àti ẹ. of course. ṣé kò ṣáà ṣe pé o fi style bèrè owó lọ́wọ́ mi ṣá. ṣé tí n bá bèrè owó lọ́wọ́ ọkọ mi o ọkọ mi ò ní fún mi. of course màá fún ẹ náà tí n bá fún ẹ ta mo tún fẹ́ fún. <laughs> wọ́n ti ẹ̀ mí náà láìpẹ́ yìí wọ́n ní àwọn next week. Ah, ọlọ́run ajẹ́ kó yàtọ̀ láfíà. àmì o ẹ ẹ tẹ́lẹ̀ náà hmm, àdéhùn sọ ọmọ so. kí ni àjọ sọ. ìyẹn náà báwo ni jùkújùkú báwo ni jíbẹ̀ àlàáfíà dúpẹ́ fún náà. Ah, ó ga o. o má jẹ́ kí n lọ tẹ̀. àwọn òyìnbó yẹn tẹ̀ try lọ tẹ̀ mi ò ṣe wàhálà tí mo fi board plane padà wálé. àwọn ọjà mi ń kọ́. mo ti bẹ́ẹ̀ gbọ́ jẹ mo dẹ̀ bẹ́ẹ̀ san five million mo pé tí n bá dé wàá mi padà fún mi. <laughs> of course ó ṣe gan ni ọ̀rẹ́ mi. Ah, irú ọpẹ́ wo wá nìyẹn kí làwọn fúnra fún wo jẹ́ lọ bẹ kó receipt àwọn jẹ kí n lè mú nǹkan àlejò wa mò ń bọ̀. I trust you <laughs> o ṣe. gàrí lè mú láwọ̀ kùtùkùtù ni. gàrí ni mo mọ̀ àbí ẹgbẹ́ bàṣálì náà ṣáà ló máa ìgbẹ́ kan náà bá nílé lọ́rọ̀ bá jẹ àbí. kò tó kù lẹ́nà lẹ́yìn. ọ̀rọ̀ jẹ́ ká ṣe ìgbàgbé yẹn jẹ́ ká fi sí ẹ̀gbẹ́ kan nípa ọ̀rọ̀ tí ilé tí mo bẹ́ẹ̀ sọ last week lẹ́yìn tí sanwó fún landlord mi ìdẹ̀tí rò ó kó fún un àti last week ló tún pò yìí bíbáyìí mo ti gbàgbé wàláì mo ti gbàgbé pé mi àti ń jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilé kan hmm. kẹ́dẹ̀ máa wò ó ilé nǹkan tí mo ṣẹ̀ parí láìpẹ́ àbúrò ọkọ mi kan tó dé látàbújá ni ní kó move lọ síbẹ̀ in fact mi ò rántí ṣá. o gbàgbé pé mi pẹ̀lú ẹ̀jẹ̀ sọ̀rọ̀ lé ó dàbẹ̀. ẹ ẹ dáàdi mi ẹ má wọrí lágbára ọlọ́mọ àwọn ọmọ ìpínlẹ̀ láìpẹ́ wọ́n máa fi di next month màá wá nǹkan ṣe sí àwọn ikú àmọ́ ah, mi ò dé lówó púpọ̀ lọ́wọ́ ẹgbà ẹgbà má two thousand yìí màá rìn sí yín láìpẹ́. ẹ wò èmi ti fẹ́ máa lò mo kàn ní kí n yọjú sí yín ní kí n wà láfíà yín ṣẹ́gbọ́n. Ọ̀rẹ́ mi sá. àdúrà wa all dressed ṣe máa rògbò wa. ọmọ ṣe pàtàkì ó yẹ ká láàánú ọmọ ó yẹ ká kọ́ mọ́ gẹ́gẹ́ ẹ̀yà tí yóò fọ́ ó ń bọ̀ wá dòrò mọ́ adìyẹ òròmọdìyẹ kàṣà òun ló ń bọ̀. Um, mo ní pé kí n fún yín ní ẹ̀bùn kékeré yìí fún ọjọ́ ìbí èyí ni bàdé mi. ò ah, ṣe ẹ̀bùn ọ̀hún wádà. òun náà ni. èlé. èlé. kókóró ẹ̀ ni. dáàdi oúnjẹ ọmọ ni kò ní kóró lẹ́nu. àmì o àmì o. Kẹ́mi ìwọ náà Kẹ́mi. ẹ wò dáàdi ẹ má mẹ́rin lọ síbẹ̀ yẹn ẹ wò èṣù ti fẹ́ yá èmi náà lò ṣùgbọ́n nígbà tí mo súnmọ́ àwọn èèyàn Ọlọ́run wọ́n sọ pé mo gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ mi lórí àwọn òbí. afa mo ń ṣe iyèméjì lórí ọ̀rọ̀ kan ni. ọ̀rọ̀ nìyẹn o. lórí ọ̀rọ̀ bàbá mi ni ṣẹ́ẹ̀rí nígbà tí mo wà ní kékeré bàbá mi fìyà jẹ mi gan-an. Allahu Akbar. nígbà tí mo wá dàgbà tán tí ọlọ́run wá kẹ́ mi gbogbo ìgbà tí n bá ti lọ sọ́dọ̀ bàbá mi inú mi ò kí ń dùn sí ipò tí n bá bá wọn. La ilaha illallah. mo wá ń ṣe iyèméjì pé ṣé kí n tọ́jú wọn ni àbí kí n fi wọ́n sílẹ̀ nítorí nǹkan tó ṣe fún mi ní kékeré. La ilaha muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. Allahu Akbar ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa púpọ̀ ni wàláì. bọ́lá wọn bá fẹ́ ṣàánú yẹn láyé ni mo ń ronú àti béèrè irú béèrè báyìí. ẹ lákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ ẹ má ní lọ́kàn láti máa fìyà jẹ àwọn òbí yín torí pé wọ́n fìyà jẹ yín ní kékeré nítorí pé gbogbo ọmọ tọ́nà bá ti ṣe dáadáa fún lẹ́ẹ̀dá ni kó tọ́jú òbí rẹ̀ ẹ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ẹ̀tọ́ bàbá lórí ọmọ àtìyá ni kó fún ọmọ lẹ́kọ̀ọ́ tó yan gan ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ bá ti ń báyàn lò láwùjọ kó fún lóúnjẹ dákàn títí ọmọ náà fi dàgbà bọ́mọ náà bá dàgbà tán kó ṣe ẹ̀tọ́ tiẹ̀ náà lórí àwọn tó bí gbogbo òbí tó bá kọ̀ tí ó ṣètọ́ lórí ọmọ ẹ̀yin ọmọ ẹ fi ẹ fi ẹ̀san lẹ̀ fọlọ́run kó dájọ́ ẹ̀yin kọ́ lẹ́ẹ̀dájọ́ lọ́wọ́ ara yín ẹlẹ́ẹ̀kejì náà ibi tẹ́ ti mọ̀ pé ó yẹ kẹ́ ẹ fi gbogbo tí bàbá ṣe kẹ́ ẹ fi yá ọlọ́run ọlọ́run bá sọ fún wa nínú alukurani ipe audubilahi mina shaitani rajim bisimilahi rahman rahim wakọ̀dọ̀ rabbuka allah ta'abudu illa iyyahu lẹ́yìn ìgbà tẹ́ bá ti pín ìwò èmi ọlọ́run fún mi kí ni ìwò èmi ọlọ́run ẹ kírun ẹ gbàwẹ̀ ẹ yọ sàká ẹ lọ sí hajj ìbẹ̀ bá lágbára ohun tèmi ọlọ́run bá tún nífẹ̀ẹ́ sí jù wábìlì wá lè dé ní ẹ̀ṣánà ó ní kẹ́ ẹ ṣe dáadáa lórí àwọn òbí tó bí yín kẹ́ ẹ lè bá rí ojú àánú èmi ọlọ́run pàápàá jùlọ ànábì wa Muhammad ó kí àlìkùránì lẹ́yìn wípé àlìjánátú táàtà àkìdáàmì umahati àti ṣoríire àwọn ọmọ ń bẹ lábẹ́ ọwọ́ ìyá wọn àti bàbá wọn ìgbà tá bá ti mọ gbogbo eléyìí gbogbo tí a ń ṣe fún yín tí bàbá ń ṣe fún yín ẹ fojú fò ó gbogbo ń tẹ bá ń lẹ́tọ̀ọ́ láti ṣe fún wọn ẹ ṣe fún wọn pàápàá jùlọ ó yẹ kẹ́yìn mọ dúpẹ́ nìí ìgbà tí ẹ ṣe ń bara jẹ́ tẹ̀ ń bínú tó sì wà lọ́kàn yín dì sí ipe ìyá yín fìyà jẹ yín bàbá yín fìyà jẹ yín kápọ́ lòun gan ló wá fìyà jẹ yín kọ́ ìbò lè fẹ́ sá lọ. ṣé ẹ sọ pé ẹ fẹ́ máa ṣe ẹ̀san fọlọ́run ọba náà ni ẹ dá gbogbo ẹ lẹ̀ fọlọ́run ẹ jẹ́ kọ́lọ́run dájọ́ pé bá tún ṣe dáadáa fún bàbá tẹ wí gbogbo tẹ ní òtítọ́ yóò tún mọ̀ pọ̀ sí i wàrà fàánáwó maka nana àríyá bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa fóbi ṣe ń sọ fún yín nígbà tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ owó ni wàláì. ṣé pé kí n ṣe ẹ̀tọ́ mi lórí àwọn òbí mi. ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára mu. mo ti pa fún ẹ ṣe. ojú ò ní tì yín ẹ ṣàdúrà. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim innal ladina qalu rabbuna allahu summa istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wala tahzanu وهبشروا بالجنة التي كنت توعدون سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم orí àwọn èèyàn tó ẹ sọ́nà ṣùgbọ́n gbogbo wa tèmi náà ń wù sí ẹ ń gbà ẹ ìfẹ́ tí mo ní sí ìyá ẹ̀ ìwọ náà wá rí wípé láti ìgbà yẹn títí dìsín mi ò dábàá tó ń fẹ́ obìnrin mi mọ́ torí lójú tèmi obìnrin bí ìyá ẹ kò tún sí mọ́ ah, èmi ọ̀hún náà ló wá ń dábìrà fún lóríṣiríṣi báyìí kẹ́mi ojú ò ní tiẹ̀ wàá rí bá ti ṣe láyé ẹ̀ wàá rọ́nà gbégbà wo bíbí ń lọ níwájú ò ní bá bó ń bọ̀ lẹ́yìn kò ní bá ẹ̀ gbogbo tó bá dáwọ́lé báyìí a máa yọrí sí rẹ ni láṣẹ ìdùn. lémi nìkan tó ọmọdé yìí lè gbé. afẹ́fẹ́ tó fẹ́ gbogbo náà ó padà bọ̀ wá fẹ́ tó jìdùn tó. ọmọ nígbẹ̀yìn wa láyé ohun tá a bá ṣe wá rò ó yẹ kíkẹ́ níbi kàlẹ́ ó di dandan ó bèrè rẹ̀ ọmọ ṣe pàtàkì ó yẹ ká láàánú ọmọ ó yẹ ká kọ́ ọmọ gẹ̀gẹ́ ẹ̀yà ìyẹ́ tí. mo tijú ẹ tó mo kún ẹ lótó mi ò lè fọ́nrán dájú báyìí lọ. ẹ ẹ jókòó sáà jókòó fún kínni ah kí ló dé ẹ̀mí ẹ̀ dẹ̀ balẹ̀ bí ẹni pé Elédùmarè ló jẹ́ ń gbèsè ó jẹ́ odidi owó ilé ọdún kan àtọ́sù mẹ́fà ó dẹ̀ wọ́rí láti san jáde lémi o. má sọ sà ẹ má bínú. Ah, ṣé bí ọmọ tiẹ̀ náà kọ́lé ó dẹ̀ kó lọ bẹ́ẹ̀. bàbá ṣó le tó báyìí ni. Ah, ó le jù bẹ́ẹ̀ lọ o kódà ó le jù bẹ́ẹ̀ lọ àbí kí ló dé wọ́n ń bá ní tọkọ́fà ní nǹkan ya ni wọ́n ń ṣoore ni mo ṣoore ni ah, eh, gbọ́mi náà ṣé o gbọ́ pé eh, àwọn ẹbí ẹ ẹbí ti wáyé wọn ń gbèsè àròwó ah, san ló ṣe fẹ́ fi di ní àbí tèwo. ó dẹ ní sọ̀rọ̀ fún mi sá ẹjọ́ tó tọ náà. ẹ tiẹ̀ gbọ́ kí mo. bàbá ẹ wá ẹ jọ ẹ wá ní bàbá ẹjọ́ tó tọ ẹ wá ẹjọ́ ah! ẹjọ́ ẹjọ́ wá fún mi ẹjọ́. níjọ́ wo. ẹ fún mi lọ́sẹ̀ kan péré ẹjọ́. kì í fún ẹ lọ́sẹ̀ kan. bẹ́ẹ̀ ni sá. ọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀ ni sá ó dà tí ọ̀sẹ̀ kan bá pé wọ́n repeat ẹ̀ tí ọ̀sẹ̀ kan bá pé tó o bá san owó mi tàbí kó o jáde kúrò nínú ilé mi gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ o gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ o gbogbo ará àdúgbò àmọ́ tá a sì fi jó o. sọ̀rọ̀ òun àjálù tí dorí ayé kòdò fún níyàn láyé bàbá tó mi kí láá dé èwo láá fàrùn tó tó yìí ẹ sì wá run lọ gbá ẹ dákun ẹ má fi òrùn ṣe ra yín léṣe ṣé nítorí ọ̀rọ̀ àná téèyàn àti láńlọ́ọ̀dù fà tí òun náà lò wá fà ìtàbí bá fi ronú tó yìí fà ẹ kàn sọ púpọ̀ tó rọrùn ó dé ìrònú ó dùn kéèyàn lọ bẹ́ẹ̀ ni. ṣé ọmọ tí mo bí ni mo ṣẹ̀ ni àbí ọlọ́run bá ni mo ṣẹ̀. nígbà tí bàbá yìí ń kọ́lé ẹ̀ mi mọ̀ ìgbà tó ń kọ́ fún púpọ̀ tiẹ̀ fún mi láàyè di àsìkò yìí lásán èèyàn mi ẹyin èèyàn lè jẹ́ lómi lówó oṣù kan ká má ti wá sọ pé ọdún kan àti mẹ́fà ṣe bẹ́ẹ̀ náà rí bàbá náà lọ́dọ̀ àdúgbò wa bíi tó ṣẹ̀ra lé bẹ́ẹ̀ rí ohun tó ń ṣẹlẹ̀ ọlọ́run kó jọ kó ṣàánú wa ni ṣé ẹjọ́ bàbá yẹn wá ni àbí ẹjọ́ ọmọ tèmi dé iṣẹ́ jìyà lé lórí ipe kọ́ ọmọ náà kó lè jẹ́ èèyàn kó rí ọwọ́ mu lọ sẹ́nu kó tó ẹgbẹ́ kó tọ́gbà kó má dẹnu yẹ̀yẹ́ láwùjọ lọ́wọ́ àdúgbò ń tẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ mẹ́gbàá kòkó làkà. ẹ mọ ti fẹ́ wí fún yín bàbá tó mi mọ yẹ ṣáwù lọ́lọ́run a sì yí tó bá wù ni gbogbo òbí tó bá ti bímọ nígbà tá a bá ti ń táwọn ọmọ wa láti máa gbàdúrà kó fàánú wa sáwọn ọmọ yìí lójú. ẹ pé tá a bá ti ń bẹ lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni ká máa tọrọ àánú bẹ́ẹ̀ ni pé kọ́lọ̀ jẹ́ káwọn máa kán láàánú. wọ́n láàánú wa lójú. kì í ṣe gbogbo ẹni tó bímọ ló jẹ wọn mọ́ o àdúrà ni o fa alu ni máa yúri dù ní tó bá wù ọlọ́run ní máa ń ṣe a sì yí tó wù ni ẹ jẹ́ ń bí ẹ̀rọ àwọn ọmọ tá a bí ni ọlọ́run má ṣe àwọn ọmọ wa lọ́mọ tó fẹ́ ṣe tí ò rí mọ́tò wá sọmọ wa lọ́mọ tó wá rí tòótú ní sànú bàbá àbíyá rẹ̀ ẹ̀rí kó gbàdúrà bàbá tí wàá ń bímọ àmọ́ wàá ṣàdúrà á fi sínú àdúrà kọ́ lóun ṣàwọn ọmọ ọlọ́mọ láàánú àdúrà gidigidi ni o àdúrà lẹ́yìn máa wá ṣe ọlọ́mọṣà jẹ́ orí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn náà ń gbúrò ọmọ yín lọ́tún à ń gbúrò ẹ̀ lọ́sì à ń gbúrò ẹ̀ pa láàánú ọmọ ni bó ṣe ń ṣe fọ́tún ló ń ṣe fọ́sì ló ń ṣàánú àwọn yẹn káàkiri àmọ́ tó wá yà wá lẹ́nu bí ò ṣe wá rántí yẹn tí ó ṣàánú yìí wọn nìkan ló yọ lọ́rùn. ẹ mú tèmi wọn bá yín ṣe báyìí ní bá yín sa fatia ìsinmi fatia ní bá yín ṣe níwọ̀n bá yín ṣe fún di ọjọ́ mẹ́ta. ẹ ẹ wo ń ṣe ṣe máa fún mi náà ní ti máa máa ṣe náà. ẹ̀yin náà máa lọ ṣe é fún yín ẹ̀yin náà máa lọ ṣe fún di ọjọ́ mẹ́ta ká tó parí ẹ̀ ọlọ́run ra wa láàánú ńláńlá wa. ọlọ́run bá ayé òun náà padà torí ìyípadà rẹ̀ ló dáa jù ẹ̀ẹ́n tó dáa jù lọ́dọ̀ òbí ọlọmọsàjà jẹ wọn mọ kò tí ì tayọ ẹni ọmọ bá sí ló bímọ o ọlọjà rọ ọmọ ṣàánú wa o ẹjà tẹwọ kàṣẹdùá. bisimilayi rahman rahim babana abulana asiwa jinya wasuriya tinya rọjàlẹ ayúni wàjà alina lílimu tẹkínà ìmàmà ọba àwọn òbíkà abiri zati amaya sibon wasalaamu ala muslim alhamdulilayi wa rárá o. ọ̀rẹ́ iṣẹ́ is ṣé bíbà kan náà lèmi àtẹjọ bẹ̀rẹ̀ ṣáìtì wa mo ti bá tèmi náà kí ló wáá dá ẹ dúró. Hmm, mi ò kọ̀ọ̀kan bí ara sí náà ni kódà mo ṣẹ̀ṣẹ̀ fún wọn lówó kó fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìgbà kọ̀ọ̀kan ara sí kó lè fi parí ọ̀la sí kú. <laughs> Eh. sorry. dádì mi eh, kí lè ṣe ń bí. dáàdi àbí kí ló wí. Eh, dáàdi mi ò a ní kí lè ṣe ń bisẹ́. kí ni mo ṣe mí báyìí lẹ́nu tiẹ̀ yóò ṣé ọmọ nìwọ ìṣá obìnrin ni ò ṣọmọ ni ẹ ó lé lóṣù mẹ́fà o tó sọ fún mi pé wọ́n ń bọ̀ wá mi ò fojú rẹ́ni tó jọ ẹ o láńlọ́ọ̀dù lé mi dà síta mi ò ní ohun máa jẹ mi ò ní ohun máa gbọ́ wàá bá mi pàdé nísìn gbé kílè mi ṣe ń bí ṣé wo ṣèṣe ọmọ mi. ṣé dádì ẹ̀ gangan nìyẹn àbí àbúrò dádì ẹ̀ abẹ́gbọ̀n dádì ẹ̀. dádì mi nìyẹn bàbá tó bí mi bàbá tó bí ìwọ lọ́mọ ó ah, dájú ẹ̀yìn yẹn hm? bàbá ẹ̀ ni wọ́n ń treat bẹ́ẹ̀ yẹn ó ṣàdélé mi lórí bàbá mi pẹ̀lú adúrò owó tó ní lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń ṣàánú fún àwọn èèyàn tó ah ayé ò gbọ́dọ̀ bá ẹgbẹ́ ògbé lè. Kẹ́mi Kẹ́mi ìdí tí mi náà fi ń ṣe léyìí kò me. ẹ yé mi kò yé ẹ ìwọ kọ́ ló ròyìn bí bàbá ìṣètọ́jú ẹ̀ tó ni èmi tí bàbá me. ò tọ́jú mi rárá rárá gan mi ò gbọ́dọ̀ ṣe gbogbo me. tómi kò tó ń sá fún mi. Ah àbí àtọ̀run wá lè yí àbílù ní àbáṣàṣì tílé adùn wá di ìkorò báwo ló ṣe jẹ́ ọba ọ̀run ṣé elédùn aláṣẹ àbẹ́nìyàn ni o irú ìwà burúkú wo lò bẹ́ẹ̀ dábí lóhùn náà irú ìwà burúkú wo lò fún bàbá tó bí ẹ lọ́mọ yẹn ẹ gbà mí tó dẹ̀ ròyìn bí bàbá yẹn ṣe tọ́jú ẹ tó ẹ dẹ̀ máa wo all the time ni máa ń bèrè pé ah dáàdi ẹ̀ ń kọ́ dáàdi ẹ̀ ń kọ́ dáàdi ń wá òkè dáàdi ń wá òkè jẹ́ ká tiẹ̀ lọ yọjú sí wọn wá ni wọ́n wá òkè wọ́n dẹ̀ di pé bóyá èmi kò fẹ́ di aláṣejù ní mi ṣe béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ tómi tómi o wá ń fìyà jẹ bàbá tó bí ẹ lọ́mọ bàbá tó rìn bóyá sọ́fà lórí ẹ tó tí ò dẹ́ bóyá ò lówó lọ́wọ́ máa fi kẹ́ bàbá yìí ah ah ìwà burúkú ló ìwà burúkú gbáà ló wù. àwa wí tó ń sọ kátikati pé ẹ tóun bá ti fẹ́ tọ́jú wọn òun mọ̀ nǹkan tó ń yí òun lọ́kàn padà. òun mọ̀ nǹkan tó máa ń yí òun lọ́kàn padà. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni tí wọ́n ti fẹ́ ṣe nǹkan kan fún wọn báyìí mi kò kàn dá mi padà ní á ní mi ò gbọ́dọ̀ ṣe ìjọba mi bẹ̀ wọ́n torí ọlọ kó dárí jẹ mí jì mí. nǹkan kan á ní kó má ṣe nǹkan fún bàbẹ ẹ̀mí èṣù wo ló máa ní kó má ṣe nǹkan fún bàbẹ. Ah. wo jẹ́ kí n sọ fún ẹ wọ́n ń láti dáríjì ẹ̀ ni tí wọ́n bá dáríjì ẹ̀ èmi àti ẹ̀ a lè máa rìn mọ́ ní oh. òròpó mọ implication nǹkan tó ṣe lọ́dọ̀ ọlọ́run ṣáà. Ah. anyway anyway anyway anyway ẹ jẹ́ ká kọ́kọ́ lé akátá lọ náà ká tó wá fi àbọ̀bẹ́ díẹ̀ báyìí ibo la ti máa rí dáàdì báyìí sí ibo náà wà. mo ti investigate lọ́dọ̀ àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ wọ́n ti ti júwe bẹ́ẹ̀ fún mi. ẹ kẹ́mi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o iṣẹ́ yìí ti di àjọṣe báyìí sí so a ní láti jọ wá wọn lọ́kàlọ́ bẹ̀ wọ́n àṣà ní ìfilẹ̀. ni ah, n ṣe problem. imagine ah, ìwà tó wù kù díẹ̀ káàtó kàmọ́ pé bàbá bàbá tèmi kó máa lọ ṣe lébírà ní site ah, àwọn tá a mọ̀ rí gan à ń ṣàánú wọn náà ẹlòmíà wa bàbá wọn sì kà fún lówó àwọn tá a tọ̀ tiẹ̀ léèyàn lẹ́kọ̀ọ́ làwọn bíi gòbe fadíyà kẹ́hìndé adéyẹmí wọn léèyàn lẹ́kọ̀ọ́ wọn máa wá bá wàá fún wọn lówó wọn dẹ̀ wà ókè. ó ga mi ò gbọ́rú èrè. wà ah, ah. ó pa gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́sàn-án tẹ bá ní kẹ bínú jù báyìí lọ ó tó bẹ ó jù bẹ lọ gbogbo wa náà la mọ̀ pé nǹkan tí mo ṣe fún yóò dára and gbogbo wa náà la dẹ̀ ti jẹ́ kó rí aláṣẹ pé nǹkan tó ṣe yìí ìwà burúkú lọ́lọ́run fi ń bínú síyàn láyé àtọ̀run àti jẹ́ kó mọ gravity ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹjọ́ sáà ṣe rí òun gan sì kò gẹ́ẹ̀ta rẹ̀ because àwọn ọ̀rẹ́ everybody ready àti wọn ò fẹ́ bá ṣe mọ́ torí tó ń tẹnumọ́ ni pé ẹni tó lè ṣáájú nǹkan báyìí sí bàbá tó bí lọ́mọ kí láwọn ọmọ tó lè ṣe fáwọn náà ẹ jọ nítorí Ọlọ́run ẹ kàn mo kàn fẹkẹ bá mi fi wò níwò ọmọ nínú àpà nígbà tó náwó ọ̀hún tó ń padà wá bẹ̀bẹ̀ náà ni ẹjọ́ bẹ́ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run gan ti Ọlọ́run ti mí Ọlọ́run máa kọ Ọlọ́run bínú sí ṣá ó ti tó jáde ẹ wò ló tún gbomi ojú lójú yìí sí bẹ́ẹ̀ tiẹ̀ ṣe pé omi ojú tẹ̀ tó gbà lójú yẹn lásán eégún ni eégún yẹn kàn ní mi ò fẹ́ kẹ́ bá mi gé fún fọ́dà ẹ̀jọ̀ tó lọ lọ́wọ́. ẹjọ sá mo kàn fẹ́ tọrọ kọkọ lọ́wọ́ yẹn sá àjọ wa ni òun náà wà ń kàn bẹyà mọ kò lè wọlé bóyá kí n sá. Please forgive me. twinkle. Daddy, ẹ gbá kí mo Anyway, to one bá wù yín lọ, ẹ This is just the beginning. Lágbára Ọlọ́run, máa ra My ìdílé lọ fún no Àwọn Daddy, I don't nítorí to be ọba. But you wish it's not delicious. It's fún ẹgbẹ́ bá rẹ̀ I'm very sorry, sir. mi ò mi ò mọ bí tí mi bá ti bẹ̀rẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gidi gan ọlọ́run bá a wà pẹ̀lú gbogbo tí ẹ bá dá a wọlé máa yọrí sí dáadáa èṣù oníwàárín yẹn mi ò. I'm shut the voice. more appreciative of